ọ̀nà kò yí là ń lọ ni wọ́n ń sẹ́ẹ̀dì fídíò yẹn wọlé New Zealand lárakùnrin kan dìde ó sì pọ́n ìbọn rẹ̀ ó mú dáadáa ó lòdù ọ̀tá síbẹ̀ àwọn mùsùlùmí ti wà ní mọ́sálásí tí wọ́n ń palẹ̀ máa ti bẹ̀rẹ̀ ìrun jimá arákùnrin yìí sì páàkì ó sì gbé ma jáde látẹnu ọ̀nà ní ti ń pa mùsùlùmí tó fi pa àwọn wọnú ilé gbogbo àwọn tó bá mọ́sálásí pátápátá lọ pa àfẹni tí ó bá fojú kàn pé mùsùlùmí lélẹ̀ nítorí wọn ń jáde lọ ó tún wá níyàtọ̀ tí fi ń dáhùn èèyàn mọ̀ ìyàtọ̀ wo ni fi ń dá wọn mọ̀ mùsùlùmí ni mùsùlùmí kọ́ yìí o bá ti borí tójó bi yóò yẹn ń pé mùsùlùmí ni ó kó masalasi náà gbogbo àwọn tó tún pàdé tó jọ mùsùlùmí tó pa wọn ẹni tí yẹ bá ṣe mùsùlùmí kọ pa ìwọn lọ lè pa wọn wá ní kọ gọ fún rẹ ló kámẹ́rà méjì ara rẹ tí fi ń rìkọ́dù ara rẹ ọ̀rọ̀ pọ̀ gọ́kọ́ o kọ̀ gọ́ rárá ó dúró pé mo fẹ́ payín mo payín náà ni kọ̀ wá tún gọ́ bí tí wọ́n ń rìkọ́ọ̀dù kámẹ́rà yẹn ó ṣe kámẹ́rà yẹn direct to direct to Facebook bí tí ń sọpẹ́rẹ́sà yẹn lọ́wọ́ náà ní Facebook ń gbé ọ̀rọ̀ pọ̀ ṣe táwọn wá sọ sí ní Facebook kọ́ láìfù ni dẹ́gbẹ́ tó wà ní Facebook ń gba àwọn ọmọ ríbi tí ń lọ bó ti bọ́ọ̀lẹ̀ bó ti ń wò tí ń ṣéwù náà ní ń ṣe lọ́wọ́ ní láìfù ó fi ṣe ṣe tán òun nìkan kó sí àwọn méjì ni òun wá masalasi tó wá yẹn ẹnìkejì tó lọ masalasi kejì masalasi kejì ń àwọn bíláàkì lọ́pọ̀ níbẹ̀ bíi tèmi rẹ àwọn áfíríkà tó lọ ọ̀hún mi báwọn ti gbọ́ tí wọ́n ti ń yìnbọn pàwọ́pàwọ́ làwọn ti sájáde nínú wọn ni mamu alabi wa àwọn sájáde látọ̀nà ẹ̀yìn ọ̀pá kínní ọ̀pá kejì wọ́n wá ga lọ́rùn látẹ̀yìn bíbọ́ ti bọ́ bọ́ lọ́pàá mẹ́ta yòókù jẹ́mi jẹ́ márùn-ún wọ́n wá gbé òun yẹn èyí tí bí pa wọ́n bẹ̀ ọ́ lọ bẹ́ẹ̀ kí ìjọba tó máa wá kan tó mú ẹ lọ wọ ara àbátí ó gbé dání yẹn ọkọ àwọn nǹkan kan síbẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé ntọ́wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ àwàdà kì í sọ̀rọ̀ eré kí ló kọ sára àwọn ọba yẹn ọkọ seven three seven síbẹ̀ ó tún kọ hẹ́yìn bọ́ọ̀sì àbí kí ló kọ síbẹ̀ ó tún kọ síbẹ̀ ọ̀rọ̀ ní sọ ó tún kọ́ ọkọ̀ àlífà mùsùlùmí kan síbẹ̀ ó tún kọ́ ọkọ̀ àwọn kan síbẹ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ pẹ̀lú ń tọkọ̀ sẹ́ẹ̀rì ti ń sọ pẹ̀lú ẹ̀ ni pé khalifa mùsùlùmí kan wà tí ń jẹ́ alikhalifatul kọ̀ọ̀nùní alifa mùsùlùmí yẹn ó rán àwọn èèyàn lọ sílùú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ New Zealand nígbà tí mùsùlùmí fi ń darí ayé báwọn mùsùlùmí tó wà ń bẹ̀ kí wọ́n lọ gba wọn wá nígbà tí mùsùlùmí tó fẹ́ lọ gba sàká dọ̀hún àwọn yẹn wò pé a àwọn làwọn nílẹ̀ bí kí ni mùsùlùmí wà lérí ilẹ̀ àwọn débi tí àlífà wọn máa wá gba sàká ẹ mú ẹni tí àlífà yẹn lọ àlẹ́ lẹ́bàtò kọ̀ọ̀nù ni wọ́n mú nígbà tí wọ́n mú wọ́n wá ké sí pásítọ̀ tó wà nítòsí pé kí ni ká ṣe sí àwọn pásítọ̀ yẹn wá dá sí pé ẹ wọ́n wá pa ìrántí nígbà tí wọ́n pa ìrántí àlífà òkìkí padà wà lọ kàn bá àlífà nígbà tó kìkí kàn bá àlífà àlífà wa ni aha kí wọ́n pa ọmọ òun láyè ṣe gbọ́dọ̀ wọn ló ti fẹ́ gbowó ṣe gbọ́dọ̀ mùsùlùmí ló ti fẹ́ gba sàká kí ni tiwọn àlífà sẹ́ẹ̀tì ọmọ ogun ọmọ ogun àlífà jẹ́ ten thousand yẹn nínú àwọn ten thousand yẹn seven thousand fi ẹsẹ̀ rìn three thousand wà lórí ẹṣin àwọn three thousand tó wà lórí ẹṣin yẹn gbogbo wọn ni wọ́n wọ aṣọ orin tí a bá sá wọn nídà tí ò ní wọlé tí a bá gún wọn lọ́bà tí a bá yìn wọ́n gbà kò ní wọlé àwọn aráàlú yẹn náà wá pìpì ọmọ ogun ọjẹ́ thirty thousand thirty thousand ten thousand nínú àwọn thirty thousand ń lọ wọ sọrin ni wọ́n sì wà lérí ẹṣin twenty thousand fi ẹsẹ̀ rìn sẹ́ẹ̀mà pé ten thousand di mùsùlùmí nígbà wọn wà pàdé mùsùlùmí padà sàkíyèsí pé àwọn eléyìí pọ̀ jù wá lọ ìpalẹ̀ mọ́ wọn sì ju tiwa lọ. alifatul Qanuni tó ní òun làlífà kò pé mo já lífà ó ń lìdí ogun lọ ní. ńgbà tó wá di pé ó rí i pé á kíní ìfẹ́ yìí wọ́ ọ pàṣẹ fún gbogbo mùsùlùmí àwọn ogun pé ẹsẹ̀ kìyàmù lẹ́yìn yẹn náfìlà wọ́n wá yẹn náfìlà wọ́n ṣe kìyàmù lẹ́yìn rìsọ́ọ̀tì ẹ̀ nípa àlífà jíjọ́ kejì ó tún ètò ọmọ ogun tó ẹ̀yin báyìí ẹ níbi ó ti darí wọn ó ti darí àwọn kan sẹ́yìn ọmọ ogun àwọn tọ̀hún táwọn ọmọ pọ́mọ ogun ti ẹ eh, ogun ti gba ẹ̀yìn yọ kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi idhnillah ten thousand padà borí thirty thousand mùsùlùmí ṣẹ́ ogun ni ó ogun Igba mùsùlùmí wá ṣe ogun pastor meje lagba pastor tó wà láyé ńjọ́ náà méjèèje ni wọ́n pa níjọ́ náà ni mùsùlùmí pa níjọ́ náà olórí ìlú yẹn mùsùlùmí pa níjọ́ yẹn olórí ọmọ ogun yẹn mùsùlùmí pa níjọ́ yẹn àlífà yẹn wá fèsì pé ní ogun tá a wá yìí kò sí àmẹ́rù ikú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pa àwọn tí wọ́n kó lẹ́rú ńjọ́ náà làwọn tó ṣèṣe tí wọn ò rí ìṣe wọn tọ́jú ni wọn mùsùlùmí kó wọn wọ́n padà wá gbàlú ó di Islam ọdún tó ṣẹlẹ̀ ní seven three seven ogun bẹ́ẹ̀ ni ogun yẹn ni wọ́n ń pè ní harmox àbí kí lọ́kọ́ síbẹ̀ oko ogun yẹn nu wọ́n ti wá kọ́ sínú ìwé history wọn àti inú sílábọ̀sì wọn tí gbogbo ọmọ ìlú wọn ń ka ìtàn yẹn sáwọn amẹni tí ń jẹ́ àlefa kọ̀ọ̀nù ni ma sáà rántí tàn wọn ma ẹ̀sán ogun lọ́wọ́ àṣekínni lọ́wọ́ gbà lásìkò táwa ti gbàgbé tá a ti sọnù. So mùsùlùmí wo lọ kọ ìtàn àlífà kọ̀ọ̀nù ní fún wa ṣé wọ́n jẹ́ àmàntọ́ dà wá papọ̀ ẹ ẹ ṣàyẹ̀mọ̀ kọ́ ipò àtọ́wọ́ apáwọ̀n ìtumọ̀ ẹ̀ ni pé ìyẹn ogún ọdún ṣe kínní ń gbóná wọ́n fẹ́ kẹ́ mọ̀ o ìtọ́tọ́ kà yẹn òun nìkan kọ́ ka o ìwé tí a bá ti tẹ̀jáde ti kó o láyìí ka o ẹ máa rántí pé àwọn kan lọ lóun náà lọ́ọ́ kẹ́nìkan máa sọ lábújá pé irú tí wọ́n ṣe New Zealand ń àwọn níìdì ẹ̀ ní central box Àbújá gan sẹ́wọ̀ ọ̀gbọ́n ni sẹ́wọ̀n pé ń ti ń bẹ́lẹ́ mi eléyìí ń bẹ́lẹ́ mi eléyìí náà ìyẹn ni pé ewu la wà ìyẹn ni pé àwọn tá à ń pè ní ẹjájọ gbígbé àlàáfíà yìí ẹ̀mí wọn dá sí wa èmi ò tí ì rà fẹ́sì tó ní máa pa kírísítẹ́nì nílẹ̀ yìí a sì wá pa wọn alábàgbé wa ni wọn bọ̀tí káwọn náà mójútó ra wọn pẹ̀lú irú èyí tó wà lábújá wọn pẹ̀lú ntọ́sọ òun nìkan kí n sọ̀rọ̀ òun náà lè ti kàwé kó ti fẹ́ lómi níwọ̀n níwèé káàkiri ti palẹ̀ mọ́ fáwa náà mùsùlùmí islam sì ti bá yín sẹ́wọ́ tẹ́tẹ́lẹ̀ wá àyídò lahum mustata'tum min quwwatin min ribatil khayr aburú tọmọkùnrin yẹn sì ṣe bí ìbá sepáwà là ń pariwo pé terrorist ẹnìkan kan ọba pariwo terrorist o ká ní mùsùlùmí ni ẹsẹ̀ kan náà ó ní aráàlú yẹn ṣe ń tọ́ da wọ́n pọ̀ ti sí mùsùlùmí nínú wọ́n pété àwọn tó kú wọ́n ṣe gbogbo ẹ̀ ilé ìgbìmọ̀ asòfin wọn wọ́n pa àwọn afa bẹ́ẹ̀ wọ́n wá kal Qur'an wọ́n dẹ̀ ń ṣe ètò gẹ́gẹ́ bọ́mọ lóàbí ti ṣe ètò gbogbo àwọn tó sì kú kọ̀ dàrú pé matu wa hum shuhada ikú sèyidi ni wọn kú torí wọn palẹ̀ máa kú ìjọ téèyàn sì kú tó dáa jù ìjọ jimá náà ni ibi téèyàn sì kú sí tó dáa jù mọ́sálásí náà ni wọ́n máa kú eriri láwọn tó kú yẹn wọ́n kú sínú mọ́sálásí wọ́n kú níjọ jimá ọ̀gọ̀rọ̀ wọn ń rùkú lọ́wọ́ wọ́n ń feri kanlẹ̀ kálukúrá lọ́wọ́ ni kú dé bá wọn ìtumọ̀ ẹni pé gbogbo ntí wọn wọn ó ṣe lẹ́sẹ̀ láyé wọn fò dáa wala tasabanna alladhina qutilu fi sabilillahi amwa bal ahya'un inda rabbihim yurisakun farihin inú wọn ma dùn báyìí ni yóò ma dùn wọn báyìí yòókù dẹ ma bọ kájọ ma gbádùn wọn wà nù dùn wọn àwọn àyọlọ ni ẹ má rò pa àwọn tí wọn bá pa sójú ọ̀nà tọ́lọ́ wọn bá kúkú ni wọn àhàyà on inda rabbihim yurisakun alààyè ni wọn lọ́dọ̀ lọ́hùn tọ́lọ́hùn tọ́jú wọn gbogbo wọn òkú alààyè ni wọn lọ́dọ̀ Ọlọ́run wọn sì wà nù ọlá àti nù ọlà Allahumma ghfir lahum warhamhum ní parí ọ̀rọ̀ mi kí n tó ṣàdúrà fún wọn àwa mùsùlùmí gbọ́dọ̀ tají kásì kẹ́kọ̀ọ́ limithli hadha falya'malil 'amilun jimá kan ní ìlú tó ní òfin tí wọ́n pa òfin ọmọ ènìyàn mọ́ ní New Zealand wà ń lùtọ́ lálàáfíà láyé ọ̀kan lòun ìjàgbé sábà ṣẹlẹ̀ ń wọ́n ti sábà jagunjagun wọ́n sì ṣe dáadáa báwo ni wọ́n ṣe láàkì security tẹ́nìyẹn fi wá wọlé tó fi páàkì mọ́tò tí fi ń gbé bàn jáde tó tún wá sí búùtù mọ́tò lẹ̀ tí bàtú wà ń bẹ̀ tó fi wá wọlé tó fi wá bẹ̀rẹ̀ sí yìnbọn látẹnu ọ̀nà tí ọ̀ wá sí káyìí wọnú a kọ̀ wọ ìsìlámì kálí bẹ́ẹ̀ kọ̀ bá ìsìlámù mu níjọ́ wọ́n ti gbé anábìdí tó fi lọ́ bọ́lọ́hún tọ́ba ti jáde tọ́ba wà lé báyìí èèyàn méjì dúró lẹ́nu ọ̀nà rẹ̀ tí wọ́n ń pè wọ́n tí wọ́n máa ń sọ ànábì ni tí a bá sì lọ sí jihadu ànábì ni ẹ pínra yín sí méjì ẹ̀yin kan lọ sùn kan máa sọ wa ànábì bá sì jòkó báyìí géńdé ń dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni kì í ṣe pé wọ́n ń jòkó wọn kàn ba yẹpẹrẹ rárá ànábì ń lo security èyí ni ó fi yé wa pé gbogbo mọ́sálásí ní di security mọ́sálásí yẹn gan lack security kẹ́ni kankan paaki mọ́tò kọ́dẹ̀ síbú túlẹ̀ kọ́dẹ̀ gbé bàkájáde kí bàbí méjì tún sẹ́kùnú mọ́tò rẹ̀ kó sì má bàbú tù dé kọ́wá wọlé kọ́mọ̀ sọ fún pé kí lè bọ̀ lẹ́ lọ kí lè fẹ́ ṣe kọ́wá fi pẹ́ ní kí ní pààyàn pààyàn kó fi wọ fífítì ó tún lọ tán ó tún padà ó tún wá tún wọn pa ọ̀pọ̀ àwọn tó fẹ́ máa ló tún wá wò pé wọ́n lè má kú tán ó tún wá padà wá for good seventeen minutes yìí ń ṣe bó ti wù kọ́ wá sẹ́ni tó tọ́ pé káyì gbogbo mọ́sálásí gbọ́dọ̀ ní security o wọ́n gbọ́dọ̀ lẹ́ni tí wọ́n máa check àwọn èèyàn wọ́n ni ẹgbàpò rẹ kalẹ̀ ẹwàpò rẹ kí ló wà ń bẹ̀ ẹtúmọ́tò rẹ wò kẹ́yìn dárú náà ìmìnira lọ létò lérí ẹ̀ kọ̀sẹ́ni kọ̀sẹ́ anábìlẹ́ nìkan nù yín ọ̀gbọ́dọ̀ rogbo bíkùn ti dáa tó ọ̀gbọ́dọ̀ rogbo kó. la yatamanna yanna ahadukumul mauta anabilẹ nìkan ní ọgbọdọ máa rọ kan pé wọn sáfẹ ṣe kínni òun fẹ́ kú ẹni kú bá lójijì là ń pè ní ṣèyídì ọba lójijì ni ẹ gbọ́dọ̀ wàá ronú kú kódà bá ń lo ogun gan apalẹ̀ máa bá darí ni ikú bá wa lọ́nà lójijì ni fún de eléyìí bẹ̀rẹ̀ látọ̀ ní masalasi wa ń bí fẹ́kàdógún masalasi mùsùlùmí ẹni di security kẹfì jọta anabi anabi ni security ni èyí gbàgbé ni báyìí nàbí bá ń ṣe wútúbà yìí gbọ́ padà nínú kí ìmọ̀ mọ̀ mọ̀pá lọ́wọ́ ara ẹ̀sìn ni kó mọ̀ padà ní báyìí ara ẹ̀sìn ni ẹ lọ lè gbé ọ̀pá ká fi síbí ìmáàmù lọ́pàá ni torí kí ni wọ́n fi ní kí ìmáàmù ọlọ́pàá lọ́wọ́ nǹkan kí nǹkan lè yọjú yọ nàmọ́ lérí ni kọ̀bánújẹ́ ìmáàmù ọ̀nàmọ́ lérí kọ̀bánújẹ́ ìmáàmù ọ̀nà lọ́pàá ni kí mo ní kò ṣe kọ̀bánújẹ́. sunna ni kí n máa mú ọlọ́pàá anabi ó sì fọ̀rọ̀ ọ̀tánbọ̀ anabi ò mú láwàdà anabi ní alimu awladakum sibahata warimayata warukubal khayl ẹ kọ́ àwọn ọmọ yín bí wọ́n ti wẹ̀dọ̀ ẹ kọ́ wọn bí wọ́n ti tafa ẹ kọ́ wọn bí wọ́n ti máa gẹṣin àwọn nǹkan àjájọ́ náà nù kí wọ́n mọ̀ fàtà kí wọ́n mẹ́sìn gùn gbóró àwọn ọmọ yìí ló ká kọ́ bí wọ́n ti karate bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá gbébọn lọ́wọ́ tí wọ́n fi gbà tí wọ́n fi bá gbà bàn lọ́wọ́ rẹ̀ tí ó jábọ́lẹ̀ àwọn tó jòkó mọ́sálásí wọn yẹ kẹ́ nìkan ó ti dìde tako ọkàn á jòkó kan pa yẹ kàdákẹ́ ha alimusilimu lọkọ̀wé xeyir wà hábù ilàlá min alimusilimi dọ̀yìn wà fi kulin hayi xeyir àdìtọ́lá lafiya ni anabi ni alimusilimu lọkọ̀wé mùsùlùmí tó lágbára xeyir ọ̀dà wà hábù ilàlá ọlọ́run sì nífẹ̀ẹ́ sí min alimusilimi ju mùsùlùmí tó lé lọ wà fi kulli ní káyìn àwòrán wà lára àwọn méjèèjì àmọ́ lọ́nà nífẹ̀ẹ́ ọ̀kadù kan lọ. yẹ kẹ kọ́ karate kẹ kọ́ chinese já yẹ kọ́ mùlá kámọ́ mi àti gbẹ̀sẹ̀ gbogbo ẹni mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ torí sábà pé ẹ máa rò pé irú wọn náà sí nílẹ̀ yìí àyè ni ò ti gbà wọn bó ti wọlé òun kẹ́nìkan ti lẹ̀yìn lọ́nà ń pa tí ma ṣe kínní ẹ̀mí òun ní ṣòfò tó bá wọn gbogbo wọn kàn wá ń wò báyìí wọn ń pèlè ipa eléyìí sí wọn gba ó tún pèlè iná pàwọ́ pàwọ́ pàwọ́ aha kò yẹ kó jẹ́ kò yẹ kó jẹ́ ìmáàmù wa ìmáàmù wa Jaafar ní Kánò ṣebí ń kírun jimá lọ́wọ́ tó rúkú wọn yé ń baladẹ́ yìí wọ́n sì gbọ̀nà bí ìmáàmù gba wáyé sálọ́ wọn ò rí wọn dùn ní ìmáàmù wa Albani ní Kaduna ṣebí kó yàwó kọ́mọ sínú mọ́tò ni wọ́n pa tíyàwó tọmọ òun lọ́ọ́ máa dísì ju gbogbo Áfíríkà yìí ọmọ Kaduna bẹ̀yẹn ni wọ́n pa ti ìyàwó tọmọ náà ni tòun àti ìyàwó àtọmọ pa sínú mọ́tò lẹ́ẹ̀kan náà ni ṣebí wọ́n ti máa pa máa wò nánu ah Islam ọ̀gọ́ o Islam yìí sẹ́sìn dìndìnrín Islam yìí sẹ́sìn akawọ́lẹ́rán ntọ́lọ̀ ń wí ni pé wàá iddu lahum ẹ palẹ̀ má fọ́ta min quwwatin gbogbo agbára tẹ́ bá ní ẹ fi palẹ̀ mọ́ wa min ribatil khayl ẹ di gàárì ẹ sì yín kó ṣe dáadáa torí ibu nàbí himu aduwallahi wa aduwakum ẹ dẹ́rù bá wọn ọ̀tọ̀ ọlọ́ọ̀ ni wọ́n ọ̀tá yín làwọn náà kéèyàn sọ lábújá pé bóyá ẹ̀kún ó ṣe fún wa nánu tá a gbèrò aburú pẹ̀lú ẹnìkan tá a ń pẹ́ ẹsẹ̀ mi àlàáfíà o ẹ̀sìn gbà kó wa kọ́ ẹ̀kan pa wá lábújá èyí tó sọ̀rọ̀ wọn yẹ kí ìjọba ti gbé láti jò apologize nkọ̀ yẹn wọ́n gbà lọ́wọ́ ẹ̀ torí ti ń bẹ lẹ́mìí ẹ̀ lọ́kọ́kọ́ jáde lẹ́nu ẹ̀ wọ́n ọdọọrọ ní fi ń gbóhùn apologize òun bẹ̀bẹ̀ òun ti ń bẹlẹ mi gẹgẹgẹgẹ ti ń ṣiṣẹ́ tọ tọba sì rí èèyàn kun tí ó senu ibadallah islamu ni ajọlẹ o ẹ lọ létò security gbogbo àwọn cctv ẹjọ ṣiṣẹ́ bàbá ń kí jimá báyìí ó yẹ káwọn kan máa wà níta tí wọn máa dúró tí wọn máa mójútó ẹni tí ń bá lọ tí ń segin ni tí ń bọ̀ bẹ́ẹ̀ ń wo tẹlifíṣàn bí maka ti jẹ́ lùgbẹ̀rù ọlọ́run tó tọ́lọ̀ ń ṣe maka nílé àlàáfíà tó wọ́n ti yin ìmáàmù balẹ̀ ní mímbàrí makari tí ìmáàmù rúkú ti hàn sọ́n balata yìí ní mama ní kaba àwọn èèyàn kan sì ti gbásẹ́ làṣọ́wádùn lórí wọ́n jí gbé ajá làṣọ́wádùn wọ́n jí gbé ẹ má rò pé àwọn èèyàn bẹ̀rù ọlọ́run àwọn èṣù ń bẹ o èèyàn tó lè wọ kaba wàá gbẹ́jẹ́ làṣọ́wájú séèyàn rẹ ní èèyàn tó lè wí ìmáàmù aramu níbà séèyàn rẹ ní tìgbẹ̀yàn bú lè ṣiṣẹ́ bú mẹ́ kò síbi wọn ò ti lè ṣe o kò síbi wọn ò ti lè ṣe o gbogbo àwọn áńgù mọ́sálásí báyìí ó yẹ káwọn ọ̀pọ̀ ọmọ wà ń bẹ̀ àwọn ọ̀gá ṣèpalẹ̀ mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ bí pápá tí ká máa tà ní kọlù òfin ìjọba òfin ìjọba náà tún ní kọlù self security ìjọba náà ń perú ẹ̀ pé wọn náà gbọdọ̀ lè sọ ara rẹ ìjọba gan oníkẹ́nìkan máa wòran kí wọ́n fi ṣe kínní kí wọ́n fi pa ìjọba òwú bẹ́ẹ̀ ìjọba òwú bẹ́ẹ̀ fúdi eléyìí ẹ̀yẹn náà kọ́ bá mọ́sálásí ẹ̀yà àgbàlagbà ẹ̀ ṣètò ẹ̀ ṣètò èèyàn ṣètò ní gbogbo mọ́sálásí sì ní kì í ṣe bí nìkan gbogbo central central mosque gbogbo àwọn mọ́sálásí mọ́sálásí táwọn mùsùlùmí ti ń kírun kọ́yẹ́ èyí tí wọ́n pilẹ̀ wọn tí wọ́n bá ṣe é bẹ́ẹ̀ lọ ẹlòmíì ní ó ṣe kí ni اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت ولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه